àmọ́ pàtàkì jùlọ yìí tá a ti gbà yẹn kò sí ń tá a lè ṣe lórí ẹ̀mọ́ kọjá ká máa bẹ̀ lọ́dọ̀ ọba abẹ́rẹ́ àkóso àmójúkò fún wa lórí ẹ̀ mo lọ bá tọ́mọ ń bá kùjẹ kùjẹ ọlọ́run tó lè fi àkùjẹ lórí ẹ̀ tó lọ bá ṣàtúnṣe wa ọlọ́run èyí tó wá kù kó jẹ́ ká lè gbà á pẹ̀lú bọ́lá ọba aláṣẹ fẹ́ ló jẹ́ ká gbà á nítorí díẹ̀ ẹ̀wù jọba ẹ̀ rọ̀mọ́lọ́ọ̀nù ń kalẹ̀ ní láàrin ká ká là àti mẹ́ẹ̀ẹ́dógún Ṣẹ́bà Adájọ́ ń ṣàlàyé fún wa interest not taken bá a bá lọ sọ́ra dáadáa. Ìgbà tábà ìgbójú lókè báyìí ló máa dákúrò èdè tó bá ti gòkè. Ọlọ́mọ́tàjà sọ dáadáa. Àrídé àti gòkè ló máa ń ṣe díẹ̀ ó ti bára mu ara gán ti gbà. Ó dàbí ẹ̀fẹ́ jẹun ní ìsìn kò fẹ́ ti sọ fún yẹn pé mi ò ní ilẹ̀. Ètò Ọlọ́run ni tó dá mọ́ wa. Gẹ́gẹ́ bí àyàtà kà lónìí pé kò sí iṣẹ́ kan nǹkan tó bá dẹ́dà kò lẹ́sìn tí ò sí ní déédéé àdámọ́ ara káwá sọ pé èèyàn kan gbààwẹ̀ pé ah, ó gbààwẹ̀ ó wá dákú pé àwẹ̀ ló jẹ́ kó kú rárá kò sí ó yá rẹ̀ tẹ́lẹ̀ ní. tó ti yẹ torí gbà tí ò sáwẹ̀ náà ìyá ah, o àmọ́ sáwẹ̀ gbogbo tọ́lọ̀ ọba aláṣẹ lẹ́sìn fún wa ní tó ara wa ni tó jẹ́ pé tẹ bá ara lórí ẹ̀ ẹ́ padà rí pé yóò wá mọ láàjú bẹ́ẹ̀ ṣe rò lọ. Bẹ́ẹ̀ máa máa ń gbàwẹ̀ yọ́mọ Khamis àti yọ́mọ Ismail ọjọ́ Alamisi àti ọjọ́ Monday. A rí i pé bàtà yóò bá ìgbà bí ọdún kààbọ̀ pẹ̀lú ọ̀dọ̀ ọba Allah subhanahu wa ta'ala àwọn ọjọ́ tó bá kù tó bá ti jọ́ Alamisi ẹ̀rí lè jẹun. Ó dà tẹ́ ẹ̀ máa jẹ tààrí. Sọ tó túmọ̀ sí ẹwọ́ bó ṣe jẹ́ láàrin ọ̀sẹ̀ yẹn, ara ó ti wá bà sábà. Ìwà tara nìkan ẹ̀mí gan ẹ̀wọ̀n mọ̀lùkà kí ló ti ẹ̀ ń ṣe mí gbọ́tẹ̀ bá gbàwẹ̀ yẹn tó ń jẹ òfẹ́ lọ ẹ wá rò ká ah, òní ni yọmọ khalif bọ́lọ̀ bá láṣẹ máa ń ṣe nìyẹn eléyìí wà nínú ìdẹkùn àti ìṣedéédé àti àánú ọlọ́run fún wa pé ó fún wa lẹ́sìn tó ṣe déédé àdámá wa gbogbo tó bá ti lé lé lára wa sáré tí yẹn wá ń pariwo pé ah, ìjọsìn yìí ẹ mọ̀ pé kì í sára ìsìlámù abẹ kójọ mọ́tàdí ó tó rọrùn fún wa jù bẹ́ẹ̀ lọ ah. gbogbo ọmọ ẹ̀yà wa tí ó ti rọrùn fún abẹ́jọ́ rọrùn fún náà mọ́jà wa náà máa fara ṣàbò lórí ẹ̀. Bàbá àti ìjọba ṣe wá ju ìdíjàlá àwọn ọ̀dọ́ àwọn àti àwọn bàtà fi ara balẹ̀ kan láti ara wọ̀ lọ. Ọlá ìpín méjì rẹ̀ ọlọ́run. Àwọn táwọn gbé tiwa káàkiri náà fanú ẹ̀ bá wà lò. Gbogbo àwọn tí wọ́n wá sí abẹ́ àlá àfà ìpín méjì rẹ̀ àti bẹ̀ẹ́ kó jọ mọ́tà sàmójútó fún wa. Ọlọ́run mọ́tà yọrí sí wa. Ọ̀kan náà ọmọ ẹ̀yà wa tó jẹ́ àfa akọmọ ń kéwú láàárọ̀ ìlọ́ba adẹ́dà ni ó padà sọ́dọ̀ náà. A ti rí pé àwa ó mà dọwọ́ wa ó dọwọ́ wa ẹ jẹ́ ká múra dáadáa ẹ jẹ́ ká múra ká tẹra máa torí wípé gbogbo táwọn èèyàn máa ń rò pé ń pààyàn ń mú yẹn lọ kó ló ń mú yẹn lọ o tí kádàrá bá ti kù tásìkò bá ti tó ẹrú padà sọ́dọ̀ Ọlọ́run ọ̀nà táyì mẹ́yẹ gbẹgbẹ̀rún èèyàn ti ń gbà láàárọ̀ iná ló gbà kọjá ọba adẹ́dà sì ní kí títán dé kò tó túmọ̀ sí wípé Allah subhanahu wa ta'ala eléyìí tí ò sí èrèjì lórí ẹ̀ ajẹ́ wípé ló máa ń jẹ́ ká sọ fún wa pé táwẹ̀ ó bá di mẹ́ẹ̀ẹ́dógún lónìí lọ́dọ̀ tiwa ó dìgbà tá a bá sọ pé àwẹ̀ wo di mẹ́ẹ̀ẹ́dógún lórí ilẹ̀ kò sí àfi àfa náà ó dá mi pé àdìjọ ni àdìjọ kásùbà ni àwọn náà tí pé láàárọ̀ yìí àwọn ó sọ fún ọmọ kí ó pé àwẹ̀ di mẹ́ẹ̀ẹ́dógún lẹ́nu àmọ́ ètò ọba adẹ́dà ni wípé wọ́n jẹ láyé wọ́n sì lọ́dọ̀ ọba so ìyẹn làáfi máa dúpẹ́ làáfi bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí sáde wọn ọlọ́run fún wa tó ní ká mójútó òun ni wà látàmú túnà ilà wà áhùn ẹ gbìyànjú ẹ má kúrò láyé àbíkẹ́ ẹjẹ́ mùsùlùmí tó túmọ̀ pé oore tí wọ́n fi pàdé àfa nàṣíbù alọ́lá ìwọ̀lọ́wọ́ àti ìbùkún àwa ń rò bẹ́ẹ̀ afẹ́kọ́lọ́ọ̀bà alọ́ọ̀bà gbà bẹ́ẹ̀ lẹ́rú ìyẹn túmọ̀ pé téèyàn kí lẹ rò pé yóò jẹ́ sàn tọ́ba adẹ́dàá ó fi san ìyẹn túmọ̀ ìpín táwọn mọ̀lẹ́kà bá pàdé rẹ̀ kódà tó bá fẹ́ kùn lómi mu ká sọ pé ẹ̀mọ́ mu mi tẹ́ẹ̀mọ̀ pé jọ́sọ̀ ni pé ìnì sọ yìí aláwẹ̀ nínú. tó ó jẹ́nu Ramadan ó tún jẹ́ni tó gbáwẹ̀ eléyìí jẹ́nu ṣèṣì kan tọ́ba aláàmọ́ fi ń ṣe fáwọn ẹrú rẹ̀ tó bá fẹ́ gbà wọ́n lẹ́rú abẹ kó sàfàánú ẹ̀ bá wa lò ó jẹ́ ká pàdé rẹ̀ lẹ́nu ìyọnu. tàbí ànágbà Muhammad eléyìí tó jàkánú àlífà rẹ̀ ó tún á jẹ́ àná rẹ̀ ana mme nìkan ló sà ló bá ànábì sànà méjì ìyẹn ni Usman ọmọ Affan rọ́bì ọlọ́wọ́ àìhùn Usman ọmọ Affan ìyọnu ọlọ́kùnrin máa bá pẹ̀lú gbìyànjú rẹ̀ tàbí fún lọ́mọ méjì ọgbà kan wa ó ni melo meji méjì

adìẹ kan ò lè ra ọ̀nà nítorí máa ń bá a dún ní kéèyàn kúrò láyé kó wá ní tí ó fi jábọ̀ fọlọ́ mú mi ní ìbáàdà ìjọsìn òun ní tá a lè fi túkọ̀ ọ̀nà ibi tá a ń lọ kódà mo fẹ́ sọ wa dáadáa ọlọ́run ṣe rọrùn fún wa tá a bá lè máa ṣàlùwà láń gbogbo ìgbà yóò máa jẹ́ wípé we always be prepared for the journey whatever tọ́lọ̀ ń bá ló ṣe kí ni kò yá ó ti yẹ lóòótọ́ owó wẹ̀ wá àbí àmáwá ni ó ti múra kalẹ̀ tòyìn ó túmọ̀ sí pé gbogbo gbàtọ́lọ̀ ń bá ní kó ká wa mọ́ yóò bá wa lẹ́ni tá a ti ń retí pé gbàtọ́lọ̀ ń bá ní kó yá ìyẹn là á máa fi bí aláàkójọ kó fàánú ẹ̀ bá wa lò irú bẹ́ẹ̀ bá báyàn níbi tí wọ́n ti ń ṣe wọ́n ran wọ́n ran tí wọ́n ń lágbo mọ́ra wọn lórí kí ló ń fi jábọ̀ tòyẹ́ jẹ́ káwọ̀ yẹn náà ká sì wò kejì a máa bẹ kó ṣàbójútó fún wa. àfáànà àti gbogbo àwọn tí wọ́n lọ lẹ́yìn ọlọ́ba wa pa kẹ́ àwọn tó lọ sáájú wọn ọlọ́kùnrin wa ṣe kúrò fún wa torí pàtàwà náà fi kúrò ní tẹ́yẹ ó dàbí pé sọ fún wa pé bóyá bí mẹ́ta àbí mẹ́rin torí pé ìtẹ́yẹ kún gan pé wọ́n ń ni àmàdáràn ah, ẹgbẹ́ yẹn ẹ̀gbọ́ kò lè gbà á tó bá gbà lọ́wọ́ wa ó parí ó sojú tàbí kì í sì ṣe kò yẹn ẹja tó dá wa lójú lórí ẹ̀ bẹ́ẹ̀ ò lè bẹ̀rẹ̀ pé ọlọ́run bá fún mẹ́jẹ̀ ń kú kó ṣe kí ni kì í Thank you. ثم توفون أجوركم يوم القيامة àdéhùn tó bá Ànábì wa Muhammad ṣe ó ní òun ò kọ èèyàn kan ó máa bẹ gbére lórí rẹ̀. وما جعلنا لبشر من قبلك الخلد. ká sọ pé yóò fún yàn kan lẹ́mìí tí ó máa gùn lọ ní ànábìrì rẹ̀ kó fún ó wá ní wàmọ́ ẹja alẹ́ lè bá ṣàrí mínkọ̀bìlì kalẹ̀ kólẹ́jì mi ò kan tí ó ní flesh eegun ẹ̀jẹ̀ omi tó kúrò lára rẹ̀ alibashar ní tiẹ̀ yìí mínkọ̀bìlì kalẹ̀ kólẹ́jì tí wá sọ pé yóò máa bẹ gbére kò ní kúkú sí. Afa. Àbá ìmí dábàrún mo ìlú. Tó bá ti múra lẹ́mìí tó bá ilé kú, tó bá ilé padà sọ́lọ́run fàwọn mọlọkàlì sọwọ́rọ̀ báwo bẹ gbére kí ni pé wọ́n ní bẹ gbére ó fi wá léèrè ní ìbéèrè tí ò lésì ìyẹn ni pé Allah subhanahu wa ta'ala á máa bẹ ni kó jọ kó gùn wá lẹ́nu nínú tó sì máa fi ń gún yẹn lẹ́mìí ní iṣẹ́ olóore nínú tó máa fi ń gún yẹn lẹ́mìí òun ní kábẹ́ẹ́ torí pé láyọ̀ rúdùlù ọ̀dọ́ ilẹ̀ dùá nínú tó lè kéńjì kádàrú lọ́dọ̀ àwọn màláìka àti tọ́dọ̀ ọlọ́run ó ní kí ni ó làdùá èèyàn lè bẹ ọlọ́run èèyàn lè ṣe sàárà tẹ́ni eré òfin gùn èèyàn lè ṣàdúrà èèyàn lè ṣe àwọn ìjọsìn kan tó bá dẹ́dà ó torí ẹ̀ jẹ́ kẹ́ni eré ogun abẹ kẹ́ni ogun rí dáadáa atọ́ba àlékún kí àlékún ọ̀pá nípa Muhammad àwọn ará lè rẹ̀ àwọn sọ̀hábà àti gbòdì tẹ̀lé tó pọ̀nà rẹ̀ abẹ mẹ́fà yọ sí wa níbi tẹ́lá màdánà dé dúró tó di mẹ́ẹ̀ẹ́dógún nínú oṣù kẹsàn-án ẹgbẹ̀rún ọdún kan a wà lórí súratul hajj eléyìí tàbí aláàkójọ wájú kó lálẹ́ rí orí ẹ̀ lẹ́yìn kó mọ̀ á ṣe ní àkékàn fún wa ah. kó jẹ́ ká lè mú àwọn míì tó kù lẹ́sẹẹsẹ náà ọlọ́kùn balẹ̀sẹ̀ lọ́wọ́ wa. الله يصطفي يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم Bàbá wo àyà yìí nígbẹ̀yìn rẹ̀ àwọn tá a gbé Quran lọ́wọ́ láti rí. A rí i pé wọ́n fi lógò kan sí ẹ̀yìn rẹ̀ báyìí. Àwọn tá a bá bá wa bẹ̀rẹ̀ Suratul Hajj yìí. Torí pé Suratul Hajj yìí bàtà bẹ̀rẹ̀ àmàpinnu Ramadan nìyí. Kí Ramadan àbí mi fọ Ramadan? Nàá bí fọ Ramadan. Jazakumullahu khairan. Ọlọ́ba ni sẹ́yìn lẹ́sàn olórin bàbá tó sọ̀rọ̀ ohun tá a bá ti ṣe tán ẹ rí mi wọ́n ní fún ẹlẹ́bùn kan tẹ́ ti gbọ́ ẹ ti gbẹ̀mọ̀ máwọn bó ṣe rí ràn ẹ̀bùn oríire ó sì lè di mọ́ta báwọn o àmọ́ ẹgbẹ́ pẹ̀lú òbí mo kàn sí ìmọ̀ tí ó jẹ́ ni wàhálà dé o wàhálà wà o ó múra tẹ̀ ẹ̀ dákọ̀ yẹn ló jẹ́ kẹ́rù ó bà mí o torí pé àwọn ọmọ ìyá wa tó ń lọ mọ́ra wọ́n ti sọ́kùnrin àjò yẹn o. abẹ́ àlá báwa dá ogun náà ju ọlọ́run máa dá ogun náà ju ọlọ́run máa dá ogun náà ju ọlọ́run. اللهم ارحمنا فأنت بنا راحم ولا تؤذبنا فأنت علينا القادر ولتخزنا فيما جرى به المقادير لا إله إلا الله العظيم العليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم ولا حول ولا قوة إلا بالله ó máa jẹ́ nǹkan tó máa bàyàn nínú jẹ́ gbogbo àwọn tí wọ́n ti múra páwọn fẹ́ lọ ṣe mẹ́wàá kẹ̀yìn ní ọmọra ó nárò díẹ̀ ó nárò àfi tó ju ọjọ́ yẹn bá tètè clear láti bí òní torí pé congestion tó wà ní kọ́tọ̀ ó pọ̀ àfẹ́ lè mọ iye òwú tó ti wà stranded síbẹ̀ torí pé wọ́n ti close the airway wọn. tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó fò ọ̀pọ̀ wọn kọ́tọ̀ọ̀sì náà fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ gbà kọjá ọlọ́run kò bá dẹ́kun rẹ ọlọ́run ọlọ́run kò bá dẹ́kun rẹ ọlọ́run. tó yẹn ni ò lè jẹ́ tí ìfún bàbá nígbèrè pé wọ́n lọ múra. ìfá mi ò ká tẹ́lẹ̀ ọ̀rẹ́dì ni wàá lè fún ọ nígbèrè rẹ̀ àmọ́ mo kàn bí aláàtọ̀ bá ti lọ́ mọ́kà bá mi dé wọn ládé mọ́kà ọlọ́run àti gbogbo ọ̀nà lápapọ̀ na am um, Ya ayú ẹlẹ́bí na àmín. Àyà aya nǹkan yẹn, tá a bá lọ wo àyà yẹn dáadáa, ó seven. Tó logo kan bẹ́ẹ̀. Lógò yẹn, wọn ò fi ṣe design síbẹ̀. Lógò sájídà ni wọ́n máa ń pè ta kà fún wa tó mú mi lọ bí ìbéèrè yẹn. Nígbà tá a bẹ̀rẹ̀ súrà yìí, já àmì bàbá bàbá sì ní kó làwọn amir yọ̀nà ọlọ́kùn bàbá ó ní fúdì láti súra tẹ̀láhàjì wọ́n gbọ́lá fún súra tá a kà yìí aláṣáìrì súwárì lórí gbogbo àwọn súra tó kù bí sàjìdàṣẹ́ yìí ó nìkan lórí kí ni o ìforíkalẹ̀ méjì tó ti yẹ pàmò ń kọ̀ra àhá gbogbo ẹni tó bá kà á falẹ̀ yẹ tùjú bóyá adé kí ni o kò forí balẹ̀ sọ̀lá wa sọ fún wa àrífẹ́jọ́ tá a ti kà á ti wá àwọn àbáyọ pé àfi ká ṣe sùúrù lórí àlámọ̀rí yẹn torí wípé àyè tá a wà yìí kò ní lè gbà wá fún kí ni o mùsàjìdà sí wa. gbogbo ọ̀fà tá a bá kéwú dérú àyè yìí tá a bá nígbà láàyè tó ti yé òun là á forí kí ni à á forí kanlẹ̀ àṣàlàyé ẹ̀ fún wa. Ọ̀nà يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون الله سبحانه وتعالى Ọlọ́run pé àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́mọta fi wá sínú wa. Jẹ̀mọ̀pá máa pe làwọn ọmọ náà ní ó ṣe wá lólùgbàgbọ́ òdodo. Ó ní n tó lè jápẹ̀rẹ̀ ìgbàgbọ́ wa, n tá a lè ṣe tá a gbọ́dọ̀ fi ilẹ̀ gbogbo ìgbà nígbà kọ̀ọ̀kan nínú òjò nínú ẹ̀rùn kódà tọ́kàn balẹ̀ àbí tọ́kàn ò bá balẹ̀ òun náà ni èrìkà òun ẹ̀rì kó pa wá láṣẹ ni èrìkà òun ẹ lọ tẹ̀kọ̀kọ̀ ẹ lọ rùkú èrìkà òun kò sọ pé tó bá wù yín tẹ́ ẹ bá ti lẹ lólùgbàgbọ́ òdodo nínú tẹ́ ẹ lè ṣe táàbù mà wá lólùgbàgbọ́ òdodo ni pé èrìkà òun ẹ máa rùkú wá jùlọ ẹ wá forí balẹ̀ fọba tó dá yín Gbogbo ẹni tẹ́ wàá bẹ̀ ní forí kalẹ̀ nírúkú yín ẹjọ́ jẹ́ ọba tó dá yín. Wa'budu rabbakum lamma dhakara ba'du al-khawat aw juz'un min as-salah. Nígbà tí Allah ń dá pa apá kan nínú tá a fi jọ́sìn fún. Ó wá lẹ́sẹ̀ wá ní wa'budu rabbakum. Ìyẹn ni pé tẹ́ bá fẹ́ bẹ Ọlọ́run nínú òrun yín. Tẹ́ وافعلوا الخير لعلكم تفلحون. bẹ́ẹ̀ bá wá fún àṣẹ yẹn fẹ́ wá fún àbúrò xayírọ̀ gbogbo àwọn nǹkan tó lóore tí máa sún yàn mọ́lọ̀ ní ẹ ṣe ẹ ẹni tá a sọ pé jèrè láyé òun lẹni tó sin lọ́wọ́ ẹni tí ò bá ṣe yẹn ìdàkejì ni ó ṣe ọlọ́mọdé àbáwọn ṣe ìdàkejì ìdàkejì ni pé yóò mẹnu ẹni tí ó ṣòfò láyé tí ó sì ṣòfò lálùkìyàmà torí pé Allah subhanahu wa ta'ala ń sọ fún ẹni sọ́wọ́ sọ̀lùkìyàmà ó nígbà tí wọ́n máa ń bi àwọn tó wọ ọ́nà pé má sàlákà kún fi saqar. wọ́n ní kí ló dé kí ló gbé inú wọnú náà saqar. qalu lam naku minal musallin. mo táwọn tó jọ máa ná tí wọ́n wọ náà tí wọ́n sọ ni pé lam naku minal musallin. àwọn ò máa bẹ nínú ẹni tí máa kírun so ẹ má jẹ́ àwọn èèyàn tàn wá pé èèyàn kò bọ gbèrú rẹ wọn ìbáyàn kírun wọn lè báyàn gba àwẹ̀ wọn ìbáyàn kékeré wọn ìbáyàn kírun gbogbo ẹ̀bẹ̀ tábà fi àwọn ọmọ wa pé dáàbò gbogbo dáàbò kí bá wọn bá jẹ gbèsè

àmọ́ ká fún yàn ó dẹ̀ ká wọn tí wọ́n fún yàn lóúnjẹ nínú àwọn tí wọ́n fún yàn lóúnjẹ òun larúgbó jọ̀kújọ̀kú wàhálà lẹ́bí iná yóò tí kú náà ó. bíbí ha tó ń tọ́ ààrùn mi sí. àwọn tí wọn ò ní kápá rẹ̀ àwọn ló ní kí wọ́n fáláì ní lóúnjẹ ìyẹn lórí àwẹ̀ amárùn kò sọ́nà àbáyọ lórí ẹ̀ téèyàn bá ti wà conscious tó mọ ti ń ṣe ó lè borí sókè ó lè borí ilẹ̀ ó lè ó mọ tó ń wí ọ̀ràn yẹn ni kó kírun. wà á fún àlọ́ ìrọ̀lẹ́ àìlẹ́kùn tó fi ṣòro. à ń gbọ́ mọ́tàbà kan èmi fún ara mi ò gbọ́ àmọ́ tó bá jẹ́ pé ọ̀kan nú àwọn àfáà táwa náà jọmọ kéwú nínú wọn ló bá wí á pè é àwọn náà ó bí i pé bóyá èrè tí wọ́n rí yẹn kan fi hàn wá. kí lọ̀rọ̀ yẹn wọ́n láwọn kan láwọn gbọ́ lórí rédíò wa ní ọ̀pá méjì náà ni tí o bá ti jọ́ kfm yóò jẹ́ kfd wípé ẹni tó bá ń obìnrin tí ń sàládà rẹ̀ tó ti yé o lè gbà àwẹ̀ tó mo wá rò pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ orí rédíò dẹ̀ ni ṣé ẹ̀bẹ̀ gbọ́ dáadáa bẹ́ẹ̀ ẹni tó ló ń gbọ́ ló ń gbọ́ bẹ́ẹ̀ sáfàtì ló sọ wọn láàfáà ló sọ bẹ̀tẹ́ nìyẹn ní tí n bá ṣe tán ó lóun ó ju ẹnìyẹn fún mi mi ní kápá lórí ẹ̀mí yẹn o àmọ́ ohun tó ṣẹlẹ̀ ní pé èèyàn lè béèrè èèyàn pé àkàràmọ̀ fún mọ̀ lọ́ bó lọ̀rọ̀ yìí ṣe rí báyìí ẹ̀rí wo lẹ̀ rí nǹkan ẹsẹ̀ tí wọ́n ń tàìmù lórí ẹ̀ bẹ̀ẹ̀ ká lè ní kàlàfíà torí tuntun làwọn èèyàn máa fẹ́ gbọ́ tàbí káwọn èèyàn fẹ́ sọ tuntun kò lẹ́ tuntun ní Islam láti ẹ̀jẹ̀ ní Islam kò sí kíni kò sí tuntun <laughs> ẹ̀ mo fẹ́ sọ sẹ́yìn àkànṣọ́rí kò sí tuntun àbíjọba sí yàn lọ́nà lóyà torí pé láàrin ọgọ́rùn-ún mẹ́ta àkọ́kọ́ tí ò yáwó èèyàn ọgọ́rùn-ún mẹ́ta àkọ́kọ́ títà náà fi wà bẹ́ẹ̀ ó lẹ̀ sí ti pé gbogbo táwọn èèyàn practice tá a padà ṣe ní ẹ̀sìn gbogbo ẹ̀ ti pé àwọn èèyàn sẹ̀sìn nù fìtínà tó tán nínú wàhálà wọn sẹ̀sìn nù ẹ̀ àwọn èèyàn sẹ̀sìn nínú dẹ̀ra tó túmọ̀ pé ojú méjèèjì kò sígbà kan tá a lè lọ lórí ẹ̀ nínú ayé táwọn tó ṣáájú wa ò rẹ̀ àwọn èèyàn sẹ̀sìn nígbà tán rí jẹ wọ́n sẹ̀sìn nígbà tí wọn rí jẹ wọ́n tẹ̀sí nígbà tí nǹkan tẹ̀ wọ́n kò sí stages kan tá a wà nínú ayé táwọn kan ò ti gba stages yẹn kọjá kò wá sí ìdájọ́ kan tọ́mọ ni yóò padà báyàn sí ẹ̀dá kan a wà lórí bàálù ní sáà lè kírun a wà lórí ọkọ̀ ojú omi ní sáà kírun àwọn sọ ábà wà lórí nǹkan ẹ̀gùn tó ṣe déédéé nǹkan ẹ̀gùn tiwa kí wọ́n kírun àbí wọn ò kírun àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn ìyàwó àwọn sọ̀hábà wọ́n ti nǹkan oṣù ẹja bí wọ́n pé sẹ́ẹ̀mọ ẹgbàwẹ̀ àbẹ́ ìgbàwẹ̀ àìríkan ló dẹ̀ ìyàwó Aisha radiyallahu anha ọlọ́mọsàrà ayọ́nu sí torí pé gbogbo alámọ̀ yìí pé pàkíà nínú àwọn obìnrin àáfàá ni ó kà ìyàwó akàjọ́mìnrin àáfàá nínú àwọn sọ̀hàbíyà lóbìnrin tó jẹ́ pé tó tọ́ bá ti ẹ̀ tó bá ti jọ mọ́rọ̀ obìnrin ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú obìnrin ẹlọ́bì ìyàwó Aisha anabi kanlẹ̀ categoricalize ó máa máa sọ fún wa ó prescribe ìyàwó fún wa ó ní kúrú nísàdì níkùnmílá ní ìlànà ẹ mú dajì ẹ̀sìn yín lọ́wọ́ ọlọ́mọdé pupa yìí kékeré ọ̀mẹ̀yẹ̀wá. ìtumọ̀ ẹ̀ ní pé ànábì mọ̀ ìpè ọlọ́kùnkùn lẹ́bùn ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́kùnkùn bá bá. àwọn sàhábà wọ́n dẹ̀ gbọ́rọ̀ ẹ̀ gbọ́yé wọn ò ní sáláì mọ́mọ́ padà sọ́dọ̀ ìyàwó Aisha pàtàkì jùlọ tó bá ní í ṣe pẹ̀lú akáàmù ó ní wọ́n bùn wá nírun àmọ́ wọn ṣe kí ni wọ́n bùn wá láwẹ̀ ó yà kí la tó fẹ́. ìtumọ̀ ẹni pé tá a bá ń kírun tá a bá ń ṣe àlàádà lọ́wọ́ wọ́n ní ká má kírun a sì ní san padà. umirna bi qada'i s-salah wa lam nu'mar bi qada'i s-siyam. umirna bi qada'i s-siyam barakallahu fikum wọ́n pa wá láṣẹ kásán àwẹ̀ padà wọn pa wá láṣẹ kásán kásán àwẹ̀ padà. ẹ̀rùn yẹn ọlọ́run bò wọn ni o tó túmọ̀ sí pé kò sí wàhálà rárá lórí ẹ̀ ọ̀kan náà sàhábà ló lọ bí àrẹ́wà Muhammad ó ní tóbìnrin máa ń ṣe nǹkan oṣù kan ànẹ́fì ní mẹ́kìrún ó lọ bá rẹ̀ ó ní fàáza lùsọ́nù dì ní ha so àmọ́ bí tí wọ́n ti rí rúrò kán lọ ro fíkìwìl mara àwọn afọ àti tíra lórí ẹ̀ dáadáa fíkìwìl láti fíkìwìl mara ìdájọ́ ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú kíni obìnrin. tó abẹ́ Allah subhanahu wa ta'ala gbàgbà táwọn ọba máa gbọ́rọ̀ ẹ jẹ́ ká fàyè lẹ̀ sábàyè lè fi àyè kalẹ̀ lórí rédíò ẹ gbá wọn láago ẹni kílẹ̀ rí rẹ̀ àwa náà fẹ́ kọ́ lẹ́lẹ̀ á lè bí àwọn àfà. tí ò bá ti sẹ́yìn ń bẹ̀rẹ̀ wọ́n bàjẹ́ rẹ̀. wọ́n fún àlùyẹ̀ tóbìnrin bá ti ṣe nǹkan àládà kò ní kírun kò ní gbàwẹ̀ kódà kò ní tàwáàfù kò ní ṣèkí kò ní tàwáàfù ìyàwó Aisha náà ló dáhùn pé kò ní tàwáàfù torí dọ́tà nàbì sahadi tó kórí bọnú ànábì wà rò pé kí ló ń ṣẹlẹ̀ ṣé ń tí máa ṣẹlẹ̀ sóbìnrin ṣẹlẹ̀ sí ẹni kò ní bẹ́ẹ̀ ni má bànújẹ́ gbogbo tálálà àjí tá a máa ṣe máa bá wa ṣe tẹ̀lé wa lọ mẹ̀ná tẹ̀lé wa làràfà tẹ̀lé wa lọ Muzdalifa jáde jọ lọ sọ̀kò àmọ́ má ṣe kí ni o wọ́n tà wá o. ó yá kí la tó fẹ́ ká tó ṣe fún wa. Ẹ jẹ́ ká ṣe dáadáa ká ṣe kọ́ bá dẹ́là ká tẹ̀ láṣẹ rẹ̀ ká lè máa fẹ́ràn ẹni tí ó jèrè. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم فيه من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. بابا كيلو سان بابا شيلادا سان تاسلي بابا تو داوا الله سبحانه وتعالى وجاهدوا في الله fàákọ̀tù dàrínù ìlà ẹ gbìyànjú ẹlẹ́ẹ̀kejì nu ẹ gbìyànjú sọ́nà ọ̀nà tọ́lọ́ ẹ wá bẹ́ẹ̀ ti dáàbò bo ọ̀rọ̀ ẹ̀sìn yìí gbogbo ìgbà tọ́lọ̀ ọba aláàbá ti ń lo àlìjihad n tó ń bá wa sọ ni pé ẹ dáàbò bo ẹ̀sìn yìí tá ẹ bá rò kó ti pé ó ti gba àwọn nǹkan òbí jẹ́ ṣe kò sì lè bẹ́rọ̀ dé àyàfi ní kẹwàá bẹ́ẹ̀ lè kí ni o bẹ́ẹ̀ ṣe kò tẹ̀sẹ̀ já ìlú fìlà yà hàkọ̀ tẹ́ ẹ bá tún protect ẹ̀ tán ẹ tún wá bóun yóò ṣe dé sí gbọ́ àwọn èèyàn bí àmúwálì kún wá àǹfùsì kún ẹ gbìyànjú ẹ ná sójú ọ̀nà ẹ̀sìn pẹ̀lú owó yín àtẹ̀lé yín méjèèjì yẹn lóbìnrin hapkọ̀ jihadi bó bá ṣe yẹ kéèyàn gbìyànjú tó bẹ́ẹ̀ ṣe máa gbìyànjú lórí àwọn ẹ̀sẹ̀rẹ́ ayé bẹ́ẹ̀ ni ẹ ná sórí ẹ̀sìn yín náà àwọn èèyàn máa ń kò sí tí wọn ò lè ná lórí àlàáfíà kò sí tí wọn ò lè ná lórí ipò gbogbo bá a máa ná lórí ipò afẹ́ ayé ẹ̀ ná sórí ẹ̀sìn yìí jáìlú fìláyà hakọ̀ jihadi gẹ́gẹ́ bó ti sọ ní suratul Al-Imran kó ó ní wattaqullaha hakọ̀ tukọ̀. أيها الذين آمنوا اتقوا الله حق تقاته. Ìtumọ̀ ẹni pé whatever the condition you may find yourself, gbogbo bí tó bá ti lè bára rẹ̀ rí pé o protect ẹ̀ sí. Hakọ̀ jihadi bó bá ṣe yẹ wípé ẹnu wọn báyìí èmi lágbára mo lè fẹnu sọ ìwọ gbìyànjú náà nù ìwọ lágbára o lè fọwọ́ tẹ̀yìn rẹ̀ pé àkíní ẹgbẹ́ tó bàjẹ́ ẹja tó ṣe ìgbìyànjú kan náà nìyẹn ìwọ kan aláṣẹ làwọn kan àwọn aláṣẹ káwọn náà lò àṣẹ àwọn kan owó là ń fẹ́ owó tí wọ́n gbowó lẹ́lẹ̀ pé ó yá àwọn àwọn ni wọ́n fẹ́ ṣẹ̀sìn tó jẹ́ pé àìní ló ń kọjú wọn àìní wọn ni òdiwọ́ rẹ̀sìn yẹn ṣe tó gbogbo yẹn afẹ́ káwọn tó náwó lórí ẹ̀ ẹwà wọn sàhábà gbogbo ẹ̀ ni wọ́n ṣe wọ́n ná ẹ̀mí wọn wọ́n tún wá ná dúkìá tọ́lọ̀ fún wọn. àwọn ò ná kankan ó ti yé wa ẹwà ọmọ Palestine ọlọ́run mọ́tàlá dáadáa ta ṣe fún mùsùlùmí àti Islam ó gbogbo nǹkan ni wọn ná wọn ná mi wọ́n torí tiwa àwa sì jòkó lé tó gbogbo àtọ́ bá ti kàn wá tó sún kàn wá tó bá di pé ká ná wa ẹ ẹ̀sìn yìí àwọn kan náà ṣègbìyànjú tó fi débi tó dé yìí o ẹ wo bí tá a wà yìí ìgbìyànjú àwọn kan náà ni o nígbà tí wọ́n bẹ̀rẹ̀ rújò kó yìí má ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí o tá a mà pé má ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí di mélòó kan mẹ́ta ni wọ́n ra àga yìí wọ́n ra dọ́sìn níbi lọ bí hundred dọ́sìn lágbàtà ìjòkó sí i tí a mà kí ni wọ́n ṣe yẹn àwọn náà ń ṣègbìyànjú báwo lọ̀rọ̀ ọlọ́wọ́ ṣe dé sígbà àwọn ìgbìyànjú kan nìyẹn èyí tẹ́lẹ̀ àti yín náà bá lè ṣe ẹja gbìyànjú lórí rẹ̀ pàtàkì jùlọ lórí àwọn ọmọ wa wàjá ìlú fìláyà hapọ̀ jihadi jihadi tó dáa jù oníkájẹ ní ara wa lógun kábàjẹ ní ara wa lógun tó àwọn tó ń bẹ lábẹ́ ẹ̀ka pa wa kájà wọn náà lógun pé ẹ jáde jọ ṣe kìíní tó bá wá di pé ẹ̀ka sọ fáàmì rẹ ti ṣe ẹja wá jà wọn náà lógun. لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله Allah وأنفسهم الله سبحانه وتعالى ó ní ẹ má fi wéra wọn o àwọn tí wọ́n káwọ́ gbéra àwọn tí wọ́n tìdí mọ́lé tí wọn ò rẹ̀ sí í ṣe àtàwọn tí wọ́n ná owó wọn tí wọ́n ná ẹ̀mí wọn yàtọ̀ sáwọn tí wọn ò ní àbáwọn tó jẹ́ wípé àìlera ń bẹ fún wọn ní òde wo lọ. ó yẹ wa gbogbo orú àwọn yẹn ò lẹ àwọn ẹlẹ́ skills ni wọn àmọ́ àwa tá àlẹ́ skills ó tọ̀ràn yẹn fún wa ká ṣe ìlú fìlà ẹ̀ hakọ̀ jihadi jáìdù fìlà Allahu tó fi sí yẹn ló túmọ̀ pé gbogbo ìgbà tá bá fẹ́ strive it must be in the cause of Allah ó gbọ́dọ̀ jẹ́ torí ta ni torí tọ́lọ́ tí o bá ti ní tọ́lọ́ nínú ara ẹ̀ sílẹ̀ rẹ̀ láì fi jà ń torí ẹlẹ́yàmẹ̀yà elédè torí ilẹ̀ ẹ má jà ń torí ilẹ̀ pé afẹ́mi wọ́n bá bọ́ sí ara rẹ̀ ní ìṣẹ́ni òfin bọ́ sí tó bá pẹ́lẹ̀ ẹ̀jẹ̀ wọn máa mú lọ bẹ́ẹ̀ bá jẹ́ pé torí tọba dẹ́gbà torí ìtẹ̀sí ni ẹni gbogbo tí ó bá gbà láti kí ni láàfọ̀. فضل الله المجاهدين بأموالهم وأنفسهم سبحانه وتعالى ó ló ń gbọ́lá fún wa ń tá àfilè bá wọn tàná nìyẹn ó ló ń gbọ́lá fún wa àwọn tí wọ́n ná owó àwọn tí wọ́n ná ẹ̀mí lójú ọ̀nà ẹ̀sìn ó lẹ́ẹ̀lẹ́ fi wọ́n lọ́lá lórí àwọn tí wọ́n ṣe òun ló fà táwọn sàhábà fi jù wá lọ wọ́n na wọ́n tún ṣèjọsìn jù wá lọ. Umar rọ́bì ọlọ́wà ẹ̀yìn ó ní gbogbo ìgbà ló máa fẹ́ bá Abubakar compete wípé a ah, kí ló dé gbogbo ìgbà tó bá pa àwọn èèyàn a máa bọ́ wájú ó ní gbogbo ọ̀nà kẹ èmi náà tiẹ̀ jù ọ́ lọ́jọ́ kan èmi náà tiẹ̀ ṣáájú rẹ̀ lọ́jọ́ kan ó ní ọ̀ǹtí tó fi dàárọ̀ ọjọ́ kan táwọn oníkálukú yín ta ló ṣègbìyànjú abùkátà owó báyìí ó ní márùn ni mo sáré lọlé mo kàn mú owó mi mo kàn pín méjì ni gbogbo owó tó ní o bá là méjì ó wá ní ànẹ́bì owó ni ànẹ́bì ni èlò lọ kó wáyìí ó ní gbogbo owó mi mo dá méjì ni mo gbé ìdajì bọ́nà ẹ máa ná lọ. nígbà tá bákìrì ó dé àbákìrì bá gbówó dé ànẹ́bì ni rẹ àbábákìrì rọ́bì ọlọ́wà ni kí ló gbé wáyìí olówó ni bóòló ṣe rí ó ní gbogbo owó mi ni a Umaru ni lónìí ni mo gbà ọwọ́ mi ni lókè lónìí ń tó bọ́ ọdún wò má ajúra wa lọ́ọ́ ti jàkadì kọ́ abákìrì jù wọ́n lọ káàdì sọ fún wa pé na fáànà máa lo ọ̀tún máa na fáànà máa lo àrẹ̀dẹ̀ kìrìsìtì olówó kan ò ṣe wá láǹfààní òun láǹfààní nínú ẹ̀sìn tó tó ní owó àbúbákìrì owó nìyẹn ti ara ń kọ́ ọmọ ló yá àbúbákìrì ó lò yá ẹ dìde lọ́sàn-án gan ti yá kò sígbà kan kò fà nábì lẹ̀ fún táìmù kan rí wọn ò wá lè sọ pé nǹkan kan kà nábì yóò ní tí ó bá kàn ọ́ ó ní fìdáàkà di ábì ìwà ummi ya Rasulullah eré ànábì mo fìyà mi àti bàbá mi yá ọ gbogbo tí ó bá kàn ọ́ jókòókòkò kan àwọn ábì al-muradu bil jihad kátó wá má sọ ìgbìyànjú ìròrí ẹ̀sìn wọ́n jù wá lọ àwọn àyẹ̀ ìfẹnusá ẹni tá a lè fẹnusá táwọn pé ta làbúbákiri ta làwa wọ́n ju àwọn àfa wa lọ wọ́n ju bàbá wa lọ wọ́n ju ìyá wa lọ. tẹ́ ẹ bá sọ pé ẹni ò lè fi bàbá bàbá kan wé bàbá mi bàbá mi ṣe wàhálà lórí mi àwọn eléyìí ju bàbá wa lọ wọ́n ju ìyá wa lọ. torí pé kò sí ń tà bàbá ìyá wa lè ṣe táwọn eléyìí ò lọ́lá lórí wọn gbogbo àfa ayé àwọn eléyìí ju gbogbo àfa ayé lọ pé ah, àwọn àfa wa mi ń bọ̀ tọ́ba láwọn ọmọ àfa wa ń bọ̀ táwọn bá ń bọ̀ àwọn eléyìí lọ́lá ọlá tí wọ́n ní ló fà á ó wá fún wọn ní tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà látàrí pé ẹgbà àbàìtì fún yín lápá ìwà àti ikú sàáyìdù sáàdù يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة Mo fẹ́ ka àwọn mẹ́wàá tí wọ́n kú sí kẹta àlùjẹ́mẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ o. Àmẹ́yìn sábà olórin tó kójọ nù. Ó ní àti Kùsàìdù Sáàlù Osmanu Sọ́lé Àtà wà Osmanu wà wà Amúrù bin Awùsì Sáàdù Zùbẹ́yìn bin Awámin ó kà wọ́n mẹ́wàá ni wọ́n ti bá kà ní ẹyọ kọ̀ọ̀kan wàá rí kà àtẹ̀sẹ̀sẹ̀ orí yẹn àtìkù Abubakar Siddiq sáàdù sáàdù ọmọ àbíwá kọ́s usmanu tọ́lé àtàn zubairu saidu zaidu àti umaru ali àmẹ́wàá àwọn mẹ́wàá wọ́n wọlé lọ́tọ̀ọ̀tọ̀ àdìsí tí àfa wa Buhari kọ nínú adabul mufrad ó náà wọ́n wọlé kọ̀ọ̀kan ànábì ní ẹni tó wọlé ní bashiru bil janna láàyè mi oni ní bashir abubakar bil janna abubakar wọlé bashiru usman bil janna ẹfun ní ròdòdò pé wọ́n wà janna bashir umar bil janna bashir ali bil janna gbogbo wọn ó hà fún wọn báyìí So wọ́n jù wá lọ, wọ́n sì jù àwọn òbí wa lọ. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. Ibi tá a ti lọ ni pé wajahidu billahi haqqa jihadi. A lè rí jihadi gbọ́yé. Àyàfi tá a bá lè rú jihadi táwọn yẹn ṣe. Ìyẹn ló fi ń pè wá haqqa jihadi yìí àwọn tí wọ́n ṣègbìyànjú sọ́nà ẹ̀sìn àwọn sọ̀hábà ni wọ́n bá lá. ìsàmákùn wà máa ja'ala alaykum fid-dini min haraj. huwa jitabakum Allah subhanahu wa ta'ala òun ló sà àlùmọ̀ ìlẹ́sà bẹ́ẹ̀ huwa jitabakum ó sà wá lẹ́sà tó tiẹ̀ Allah subhanahu wa ta'ala istafa hadhihi al-ummah ala ọlọ́run sà àlùmọ̀ ìlẹ́sà lórí gbogbo àlùmọ̀ tó ṣáájú wọ́n sọ́fà kútùbẹ̀nà na kìtàbẹ̀nà ọlọ́run sa tírà wa yìí kìtàbẹ̀nà ó sa tírà wa yìí lẹ́sà lórí gbogbo tírà tó ṣáájú wàsọ́fà lánàá nàbí yan àlàsáìrì làǹbíyà ní kọ́mẹ̀lì bẹ́ẹ̀ ló ta ànábì wa ó ta lẹ́sà lórí gbogbo àwọn ànábì tó ṣáájú tó túmọ̀ yìí pé ó tún xeyìrà ó mẹ̀jìn. ó ní ẹ̀yin ọlọ́run sọ bẹ́ẹ̀ torí kí ni. ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar. ó wá jí tabakum ó máa ma sà wá lẹ́sà ni ẹ mẹ́jọ àrò pa àmì kàdánwò tó bá kàn wá yẹn ara ẹ̀ sá wa nìyẹn àwa la kẹ́hìndé àwa la á sì kọ́kọ́ wà lè jẹ́ náà àwa la kẹ́hìndé àwa la sì kó wá kéré mọ́ tó ti yé àmọ́ bó ṣe kéré mọ́ yẹn àwa la pọ̀jù lálẹ́ jẹ́ náà. هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج وما جعل عليكم في الدين من حرج Allah subhanahu mo fi sàn yín lẹ́sà yẹn ni ẹ̀sìn tó fi sàn wá lẹ́sà yẹn kódà yìí ni tó rọrùn dé máa dá àlà àlẹ́ that means the simplicity simplest thing tẹ́ ẹ lè rí tọ́ bá pé kinní kan lẹ́sìn nínú ẹ̀sìn kan ẹ mọ̀ pé ti Islam tó lọ́rùn jù bẹ́ẹ̀ lọ. má jà àlà àlẹ́ ikú ti dín ní ìhàrán. ọ ìdá tó òṣùlíyà tó ti yé ọ ìdá òṣùlíyà fundamental rule nínú Islam òun ni ká sọ wípé àdínú yusoro ọba adáda ní ẹ̀sìn yìí nítorí kí ni nítorí rọrùn pín ó ṣe wákàtí márùn-ún àlásàrì ó ṣe fún alólòpọ̀ márùn tá à ń bá ń bẹ nílé ó ní tá a bá rìnrìn àjò ó lé ẹ̀sọ́ di kíni ẹ̀sọ́ di méjì tá ẹ bá wá tún rìnrìn àjò àbí tí a bá tún wà nílé nípa rẹ̀ ò bá ka láti nàró kírun ẹni ó jòkó kírun tó bá tún fẹ́ ṣàlùwàlá tó ní ah, òtútù mú ẹ wo kọ̀ǹdíṣàn mi mi ìfẹ́ lómi ẹni kò ṣe kíni kò ṣàlàlà lómi ó wá wà lórí ìrìn àjò ó wà lórí ibo lórí ìrìn àjò ó wá rò pé mi ò mọ bo ní dojúkọ gbogbo ti kíbi tó bá dojúkọ kó máa ṣe kí ni kò máa kò fi dín ní àhàwájú. táyà bá wo ti tíkì tó táwọn àpá bá tú ala nínú yusuf dín ànábì ní àdínù ààbà dín bá lọ́wọ́ ẹ̀sìn tó rọrùn tó níbi ẹbọ ó lẹ̀ sí. téèyàn bá lọ èkó láti ìdájọ́ lè sọ fún wa wípé nígbàwẹ̀ pẹ̀lú mọ́tò ọ̀yà pé òun ṣe kí ni pé mi ò nílé ìgbàwẹ̀ stress ni á kí ni á ti pọ̀ jù kódà kó wà nínú èsì. àwọn sàhábà wọ́n fẹ́ challenge Umar nígbà tí Umar ń ṣe kọ́sùrù tó ń dèrò kù lórí ìrìn àjò kan àwọn sàhábà wá gbé sírú ọpọlọ tàwa tàṣìkò ọkàn àwọn èèyàn ti balẹ̀ ìkò sí wàhálà mọ́ ìgbà ma ànábì ní ká máa dérun kù nígbà tí wàhálà wà ní ó ní ta ló sọ bẹ́ẹ̀ fún yín ó ní sọ̀dà kọ́tùn sàárà ní tọ́lọ̀ ń fún wa tàṣọ́dàkọ̀ lọ́wọ́ àlẹ́yìnà àfààní àkúta sọ̀dà kọ́tàbù sáà ní rọrùn jù ọmọ kan à ń àwọn dá wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ pé ẹni tí ń jẹ sàárì lọ́wọ́ ó ṣe kí ni ó ń jẹ sàárì lọ́wọ́ ó wá bu òkèlè kan òkèlè kejì ló bá gbọ́n sápè rún kí lànà mi ní kò ṣe àyà wa yìí ni mo fẹ́ bí o ó òkèlè tó wà lọ́wọ́ rẹ̀ kó ṣe kí ni ó jẹ sáàdì èyí tó ti wá tó kù lẹ́ẹ̀lẹ́ òkèlè méjì náà ló ẹ̀sẹ̀ bù yìí tó kù nǹkan ó máa wù àbí ó máa wù níran. وما جعل عليكم في الدين من حرج وما جعل عليكم في الدين من حرج fundamental rule la sọ fún ayé o ما جعل عليكم في الدين من حرج tẹ́lẹ̀ yìí tó kù nígbà tó ń jẹ lọ́wọ́ ó ṣe kí ni o kò jẹ ẹ́ tán èyí wá fi ẹran ẹran sẹ́nu bó ṣe dá báyìí ní bá pèrò èyí tó wà lọ́wọ́ rẹ̀ ó jẹ ìyókù ẹ̀sìn ló rọrùn pín ẹ̀sìn wa yìí ló ṣe kí ni ló rọrùn téèyàn bá wà nínú àwẹ̀ tá a wà yìí àwẹ̀ yẹn wá ń fà á ọlọ́wọ́ pé òǹgbẹ yẹn fẹ́ pọ̀ díẹ̀ tó ti wá rò pé ah ìfẹ́ díẹ̀ o ó yẹ wa pé ò ní yíwọ́ báyìí tó bá rí sunmi pù ẹni lọ kí ni wa máa àtẹ̀bírìdì náà máa ń pè é kéèyàn ó tutù ara rẹ̀ àbí kó máa rọ́ mi sórí. ẹ̀sìn ló ṣe kí ni ló rọrùn jù. wàmà jàǹdà àlẹ́yìnkùn fìdí ní ìṣòro. oníkọ́ ìgbà tí mo láwọn àfa fún wa wọ́n ní àlùmọ̀ṣá. ọ̀rọ̀ lájọ́ ẹ̀sìn ká bá ti fẹ́ le tó bá ti fẹ́ le ìdẹ̀kùn gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni. ah mi ò rówó tí fi pẹran súná ah ẹ dákun mo fẹ́ jẹ gbèsè sílẹ̀ ẹlẹ́ o ti lọ. ọwọ́ mi ha ah, wàláyé mo fẹ́ sùn síwájú bẹ́ẹ̀ tó bá ti fi àrùn owó yá owó wò lọ fẹ́ máa owó wò ló fẹ́ ó ti lọ sílẹ̀ ẹlẹ́ máa bá lọ ọmọ làlùbáríkà tòró lọ́n ti rà rẹ kó lágbára ni. máa jà á àlékún ti dín ní ìhàrà. àyà tó

kí lọ fẹ́ fi fifteen thousand ṣe àwọn má ṣe tààjú lórí èmi ò báyìí ni sáà ti ṣe tààjú sáà sọ ni ó ní tóun bá ń kè láwà lọ́wọ́ tóun bá ń ṣe ni tóun bá ń gbé e pàdé wá ni wá sùn. ló lè já o olólè ṣe ni ló lè já kárẹ́sì ìṣe à ẹ lọ wá náà nígbà tí wàá dáràn bá mi ìsìn kò sí fẹ́ẹ̀ṣe. arákùnrin kan wá bá nẹ́bùwá Muhammad ó ní rèé oṣù ọlọ́run tí màá ṣe ní sẹ́kì kọ́ bí ayọ̀ wallahu a'lam ó ní ọkọ òun ó súnmọ́ lọ́sàn-án wẹ̀ anábì ẹ̀dáràn. ó ní kí làá ṣe ó ní kò sí fẹ́ẹ̀ṣe ọgbà wẹ̀ sísì ni àwọn ẹgbẹ́ èyí tí ń gbà lọ́wọ́ yìí gan kò tí ì mà ọ̀ràn rẹ̀. bẹ́ẹ̀ bá wá lè ṣe léyìn ẹ bọ́kùn lọ́rùn ẹrú ó ní kò sẹ́ni tó tòṣì tó tó a. irú èèyàn wo lẹ́yìn yìí ẹ̀yin tí wàá ya báyìí ó dáa tó ṣẹlẹ̀ ní wípé ẹ lọ wá àwọn aláìní sísì ẹ lọ sí kíni ẹ lọ fún wọn lóúnjẹ ó ní kò sẹ́ni tòṣì tó wa nínú orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú làwọn yìí. ànábì bá ní láti dúró bá mọ́tò bí ábì mi dúró bá wọn. níbi tá a ti ń sọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ ni wọ́n gbé apẹ̀rẹ̀ dábìnù wá wọ́n ní kíni wọ́n gbé apẹ̀rẹ̀ dábìnù wá wọ́n gbé wọlé báyìí tó jẹ́ sọ́dá pàdánù ní alihamudulilayi ó yá gbà ìwọ àtúntà ní ìwọ àtọkọ rẹ ẹ lọ fi ṣe sàárà ó ló ń ṣe ọlọ́run kò sẹ́ni tí ó tọ́jú sàárà tó kọjá àwọn. wọ́n là nẹ́bì rẹ́rìn ànẹ́bì ṣe kí ni ọ̀rọ̀ yẹn bó ṣe parí lẹ́rìn ọ̀rọ̀ yẹn pa nẹ́bì lẹ́rìn àtà bàbá ti nàwà jìzù títí tí eyín ọ̀gbìn rẹ̀ báyìí ló ṣe kí ni àá. lára ẹ̀sìn ibi tó ṣe kí ni ibi tó rọrùn yìí àníyàn yìí ni ẹja fi ṣiṣẹ́ toró mọ̀ wá tẹ́lẹ̀ ìwọ tó lágbára tó lóòrè ó mọ̀ ọ́ ó mọ̀ ẹ̀ má parọ́ wàláì zaka ò tí ì wọ́wọ́ mi ni ẹ bá mi ọmọ sábà sọ wàláì zaka ò tí mo ní má pè wàláì má dáràn sí rẹ lọ́rùn ìwọ kọ́ lọ sọ pé zaka ò wọ́wọ́ rẹ ọ sọ fún wa iye tó wò rẹ dì àwa là á sọ fún wọ sọ fún mo sọ fún àwọn àbẹ̀lá yìí lónìí ó ti rí mi asọ níjó ní èmi náà ti dorí kodò mo ní àbábẹ̀láì ọ yọ owó rẹ ó wàláyé mọ́hún ayé wàláyé dé wàláyé zaka tí owó mi mọ́ à ah, rárá ọ tí wá níjọ́ wo lọ bá wa tó wá sọ pé ọkọ̀ màálù wá kalẹ̀ wà wàláyé ayé wàláyé dé yìí ní ìsín báyìí ti lólógójì tó bá ti wá lólógójì wà ní mú ọ lọ́dún méjì nù rẹ̀ ṣe kí tó o ti wá di wá pé kí ni zakadé kí kí ló wọ̀ gbogbo tó yẹ ká máa béèrè nìyẹn àmì béèrè lẹ́yìn àwọn Yorùbá sì máa ń pòwe pé owó tó bá zàká bá wọ̀ tá bá yọ tí ó bá yọ rẹ̀. kábíyè mẹ̀pẹ́sìn ẹ̀sìn rọrùn ní ẹ̀sìn tó rọrùn ní bá Ẹ̀ àwọn tí súnà tí wàá súnà wo ló le kí ló le wọ́n lọ lẹ́ ọlẹ́ fún rẹ̀ tẹ́lẹ̀ ni wàhálà tọmọnìyàn fi rẹ̀ ṣe ó ju tẹ́ni ó ṣe nú lọ wàhálà táwọn èèyàn ń ṣe lórí ayé tí ò ní jèrè kankan bọ̀ lórí ẹ̀ ó tẹ bá rẹ lómi tí ń tà nínú oòrùn tí ń tà nínú oòrùn nínú oòrùn ẹ ni òun fúnra rẹ ò lówó tó lè fi ra ṣúgà ó tún kéèyàn ụlọ ka ṣúgà tuntun twenty naira ó lọ kà á lórí alágbàkà ala dákun subhanallah tẹ́lá wá sọ fún eléyìí pé o lè faramọ́ kó o dúró lé ni kò tó ẹ tọ́lẹ̀ na náà fẹ́ ó èmi èmi tó gbogbo tọ́lọ̀ ọba aláàlá kalẹ̀ fún anú ẹ̀sìn olórọrùn pé abẹ mọ́tàtúndó rọrùn fún wa jù bẹ́ẹ̀ lọ ó ti sọ fún wa ó ní gbogbo ẹ̀sìn wa ìkú tó ṣe kí ni tó rọrùn ni àwọn àbámọ̀ sọ fún wa pé tá a bá lè parí Quran ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin márùn nínú Ramadan fàbí ìwà mímà ó ṣe kí ni ó dáa jùlọ tó bá dẹ́pẹ́ ẹyọ kan náà lẹ bá ní kápá alhamdulilayi kọ́lọ́ ṣe kí ni ó gbà síkà pẹ̀lú àníyàn tó dáa máa dà àlà àlẹ́ ikú fìdí ní. ní àròjì. a ẹsẹ̀ ìwà láyà tí wàá kásámúlà tẹ̀ bá rí ẹsẹ̀ wá wá wú báyìí má jẹ́sẹ̀ ló wú fọ́sẹ̀ bá ti ń ro ẹ́ ṣé kí ni dòkó dòkó wà àgbàgbàgà lọ mọ́sálásí mo máa ń sọ most of the time tó bá pẹ́ lóòótọ́ bá ní ẹsẹ̀ mi máa ń ro wá tá a dàgbà àbí a lórí ẹsẹ̀ wa ọlọ́mọ́sà fún wa sọ fún àbí mẹ́ta mẹ́rin ẹja jòkó lẹ́yìn káṣe kí ni káṣe òkú lẹ́yìn àádọ́sẹ̀ kí ni àádọ́sẹ̀ kírun lọ báyìí àwọn náà ó dẹ̀ máa gbalada àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n nàró lẹ́yìn ò bá ti lè kírun òun díẹ̀ díẹ̀ bíi tiwa nàìjíríà kò lè kírun tó bá lọ ń múra o ẹja máa fi kọ́ra o àbáṣe láì sọ̀ ń gbọ́ lè ti lè kírun bẹ́ẹ̀ àfi kọ́ ṣe kí ni ó tètè máa fi díẹ̀ díẹ̀ fi ní ìṣe kí ni ó máa fi kọ́ra àmọ́ lọ́hùn ní wa lára lórí ẹ̀sìn wa. Wàmẹ́ dáhàlẹ̀ àlẹ́ yìí kọ́ Allah ló wò fi ìnira sílẹ̀ sí fún yín. Mílátà àbíkùn Ibrahim. Mílátà àbíkùn Ibrahim torí kojú ọ̀nà bàbá Ibrahim ní alayhi salam. Ẹnì kan náà wípé Ibrahim ní bàbá àgbàgbọ́ mílátà àbíkùn. Ìyẹn ni pé iṣẹ́ hajj tẹ̀ ń ṣe ojú ọ̀nà bàbá yìí. Láti ìsìlámù tó ń tọ́lọ̀ kórìí fíù rẹ̀ kórìí bá ẹ̀fẹ̀ dáadáa tó wà lójú ọ̀nà yẹn bá nàbì ṣe wà lè sìn ojú ọ̀nà tá a ti ojú ọ̀nà Ibrahim torí lọ́pọ̀lọpọ̀ gbà Allah subhanahu wa ta'ala ó máa ń pè ànábì wa Muhammad ó ní kó máa àwọn àìlá ìlẹ́yìnká ó ní lẹ́yìn ìgbà yẹn àwa aránṣẹ́ sílẹ̀ ànábì àmì kẹ́rin alítẹ̀lé ojú pọ̀ Ibrahim hanifa ojúkọ ọ̀nà tó mẹ́gbàragada wo ni òṣẹ́kọ̀ mẹ́. Kàánà nínà mọ̀ṣẹ́. Lórí Ibrahim àtọ́rí yẹn kò sínú ẹlẹ́kọ̀ọ́ kò fẹ́ kọ́ kúṣẹ̀ rẹ̀ rí. Kí ló fà á? Sáà Kùránì mọ sábà dá ànábì wa padà sọ́dọ̀ Ibrahim. Alayhi salatu wassalam. Kí ló fà á? Ẹ wá dúdú ǹjẹ́ àlẹ́ kànẹ́bì tó wá lẹ́yìn Ibrahim tó kó kànẹ́bì wa Muhammad. Ọ̀nà jìn. Ànábì àwọn Bani Israẹ̀lá lásán twenty five tó wà náà Kùránì ìgbàfẹ́ bá yọ bí mẹ́rin kú òun bẹ́ẹ̀ gbogbo àwọn twenty tó kù pátápátá ànábì bá ní sọ̀rọ̀ yìí lánàá. wọ́n yìí tí alukurani wá sọ pé fatabi milata musa fatabi milata isa fatabi milata dawuda fatabi milata suleimana fatabi milata ayuba fatabi milata haruna ìsọba yóò wá padà yóò wá jọ fún wa wọn ní kíni milata ibrahim kí ló fà á òun ni wípé gbogbo àwọn tí wọ́n lọ yẹn gbogbo ìjọ wọn ni wọ́n dọwọ́rú lẹ́yìn ànábì wọn. ó yá sọ́mọ lẹ́yìn Musa làtẹ̀lé ni àwọn ọmọ bàbá Israẹli àtẹ̀rí tẹ́tì lónìí ni. ẹ pàtàkì jùlọ tẹ́yìn ó bá tẹ̀lé àwọn tó súnmọ́ pẹ́kípẹ́kí tí ò bá lóhùn tí ó lóhùn jọ tí ó wọn àwọn làwọn wo ọba ní ìṣòro yìí àwọn náà ti change ẹ̀sìn yẹn wọ́n e sọ وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء báwọn tó fẹ́ tẹ̀lé nù àwọn tó jẹ́ pàǹkan ti nọlé fẹ́ ara wọn kọ́lá kiri yahudu ọmọ jù sọ pé ẹ àwọn nàṣàrà orí àánú náà wà nàṣàrà náà ni àwọn àlẹ́ sọ bá ń fún ẹ̀yin náà ò sí lórí nǹkan orí àánú lẹ́wà ajẹ́pà lè tẹ̀lé àwọn yẹn ló fi ní ìdínà ṣírọ́ ṣírọ́tọ̀lá lẹ́bínà àmì àmìta ojúpọ̀ àwọn tó yọ́nú sí ni mo ń sọ Májẹ̀ ó jẹ́ ojúpọ̀ na alìmàgùdúbì àwọn tó ń bínú sí àwọn ìyẹ̀wò dínú. Wà dọ̀ọ̀línà àwọn tí wọ́n nù àwọn nàṣọ́rá. Àwọn ni Yorùbá sì láwọn fẹ́ tẹ̀sí ìtàwọn tẹ̀lé lónìí. So ló fa Nabi sábà go back to their mystery. Yóò padà lọ sí pìlẹ̀ mi. Millata àbáríkà. Millata àbíkún ìgbòrò mi. Particularly lórí ọ̀rọ̀ tawhid, ọmọ bàbá Ìsẹ́lá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tawhid. Wọ́n sọnù gan. Gbogbo àmì tí wọ́n lára Musa àríṣàlám. Ó yẹ kí wọ́n dúró lórí ìjọkan ṣoṣo wọn ò gbà. Ọmọ bàbá Ìsẹ́lá ló rí àmì jù àwọn òṣèlú ọlọ́pàá lé jù lásìkò wọn. Gbogbo àmì yẹn tí wọ́n rí ó yẹ kí wọ́n dúró wọn ò sì kọjá lórí òkun pupa tí wọ́n fi ń sọ fún àlẹ́bí Musa wípé ya Musa ij'allana ilahan kama lahum aliya ìrẹ́ Musa ń bá wa débi ní ìsìn ọlọ́run wo làánà ẹ̀sìn náà àwọn tá a rí tán sí kinní kan bẹ́ẹ̀ báwa náà wọ́ ọlọ́run kan táwa náà mọ̀ dojú kọ. ìbáwọlé kú òǹbẹ̀ náà ní ìsìn òtútù ìpẹ́ wọn ni ya Musa àrínà Allah àjàrà. ilẹ̀ mose abẹ́ rọ́lọ́ nǹkan tẹ̀ sọ. ẹ̀yin náà wo gbogbo challenges yẹn pọ̀. fẹ́rù àwọn yẹn lẹ fẹ́ tẹ̀lé àwọn tó pé ẹ̀sìn wọn ẹ̀sìn wọn ẹ̀ ẹ̀ Ibrahim yóò jẹ ojú ọ̀nà tí ó dùn mí láti Ibrahim ojú ọ̀nà bàbá Ibrahim a rí wípé sàhábà ìdúwọ́nù kí wọ́n lọ bá ànábì wa wọ́n lè lè ṣe ọlọ́ àmọ́ bá a ti máa kí ọ bá a ti máa kí ọ tá a kí ọ àmọ́ bá a ti máa kí ọ á sọ pé sàlámù alayka ya Rasulullah dákun ìbàtà ọlọ́run rẹ ní ká máa sàfàlátù fún ọ bóòlù àti kí wọn lè sọ pé ala wa ala ali Muhammad kama sallaita ala wàhálà àrí Ibrahim tẹ̀sírí torí pé wọ́n mọ̀ pé àwọn tó lọ́lá jù àwọn ará lé Ibrahim ni irú ọlá ìkẹ́ tó ṣe fún Ibrahim ṣe irú ẹ̀ fẹ́ mi àtàwọn ará lé Ibrahim torí pé bàbá yẹn dúró gan ó dúró gan mí lábà Ibrahim ó dúró gan. wàtàlá kọ́wọ́ ìmọ̀ sí ní ìlànà ìwọ̀n kọ́bẹ̀lì. وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس هو سماكم المسلمين وذلك قد صدر lẹ́fì lè mọ̀ pé Ibrahim àti mo ní ẹ̀tẹ̀lé ẹ̀ mùsùlùmí ni torí pé ó wá sàmẹ́kùnmù ní mùsùlùmí ọlọ́run ló pè yín ní mùsùlùmí kì í ṣe fáànù lẹ́bìkan ló pè yín mùsùlùmí ó ti pè yín mùsùlùmí ká ànábì ó tó ṣe kíni kó tó dé ìjà mùsùlùmí yín kò bẹ̀rẹ̀ lórí ànábì wa Muhammad lórí àwọn ànábì tó ṣáájú gbogbo wọn náà ni mùsùlùmí mi ń kọbìlù kẹ́tó dé wà bí ha nínú tíra ta fún Ibrahim mùsùlùmí ló pè nínú tíra ta fún Mose mùsùlùmí ló pè nínú tíra ta fún Isa mùsùlùmí ló pè wà bí ha nínú tíra tí yìí náà mùsùlùmí ló pè. a rí i pé olùlàlù ọlọ́run pè wá ń sọ́tò bákọ́rà ó ní gbọ́ tí ikú fẹ́ pa ànábì àbú alẹ́ ìsọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ tí ń pọ̀ kàkà kú lọ́wọ́ ó wá fẹ́ tẹ̀sí àwọn ọmọ ẹ̀ wò ó fẹ́ wò pé kọ́kàn ń lè balẹ̀ ó ní ẹ amkúntú ṣù àbá. amkúntú ṣù àbá حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من دوني قال من بعدي قالوا Allah subhanahu wa ta'ala ó lẹ́yìn sọ̀hábà eré ànábìkọ̀ òsì mẹ́jọ yẹn gan nígbà tí ikú dé bá Yakubu ibi kọ́ làlíbà níyì ó wá ń sọ fún àmọ́ rẹ̀ pé máa dá àbúrú lẹ́ni ọ̀dá kí. kílẹ̀ ẹ̀sìn lẹ́yìn mi gan ẹ wò ó ó ní fẹ́ máa sìn irú ẹ̀sìn wo lẹ́yìn tí mo pọ̀. kọ́ọ̀lù náà àbúrú ìyá ó ní rẹ̀. wà Wọ́n ilá àbáríkà ọlọ́run bàbá rẹ̀ kí ni o Ibrahim. Ìbéèrè ni o, ṣé Ibrahim ló bí Yakubu dàrẹ́? Ta ló bí Yakubu? Èyí kọ́ ń bì. <laughs> Ta ló bí Yakubu? A gbọ́dọ̀ mọ̀ o. Ìsàhásì ló bí Yakubu. ló bí Yakubu. ọmọ ọmọ èèyàn lè pe bàbá rẹ̀ ní bàbá bàbá rẹ̀ ní bàbá. ló pa ìsá làwọn ọmọ rẹ̀ sọ pé ìlà àkà wá ìlà àbá ìkà ọlọ́run àwọn bàbá rẹ̀ Ibrahima ó tètè rìn fáàsì Ibrahima torí pé ìsáàkì tó jẹ́ bàbá rẹ̀ gan ò sí ẹ̀sìn ní ìyàtọ̀ tẹ́sí bàbá rẹ̀ Ibrahima torí pé ẹ̀sìn yẹn ló dúró déédéé ìlà àkàwá ìlà àbá ìkà ìwà ìlà àbá ìlà ìhà. Yóò pè ìlà wá ìdá ọlọ́wọ́ kan ṣoṣo ní làwọ́sí. Láwùú Mùsùlùmù. Wà náàrùn láwùú Mùsùlùmù torí pé dájúdájú òun làwọ́ ọmọ ẹjẹ́ Mùsùlùmí fún. Tó túmọ̀ yìí pé àwọn ànábì Ọlọ́run tó lọ gbogbo wọn Mùsùlùmí Ọlọ́run ló pè yín ní Mùsùlùmí lófin ní wà látàmú túnà ìlà wà áhùn tó ń èmi àti yóò gbọdọ̀ kúrò láyé àfi ká jẹ́ mùsùlùmí báwọn ànábì àtàwọn àjọ dáadáa tó sáájú lè jẹ́ mùsùlùmí wà látàmú túnà ìlà wà ń tó mùsùlùmí ẹ̀yìn ìlà wà ń tó Yorùbá òǹkọlọ́rọ̀ ìlà wà ń tó Haúsá òǹkọlọ́rọ̀ èyí tá a gbọdọ̀ kú lórí rẹ̀ pé ta ni wọ́n mùsùlùmí ni ntọ́ yìnyẹn ló gbọdọ̀ gbé wa kúrò láyé ilá wa á ń tún mùsùlùmún ó wá sàmá kọ́mọ́lé mùsùlùmún náà mi wá wà fi hàlà. وتكونوا شهداء على الناس ليكون الرسول ó fi lè jẹ́ wípé àrọ̀súlù ṣẹ̀yí dáná àlẹ́ ikún ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ànábì ó jẹ́rìí lẹ́yìn lórí wípé mo jíṣẹ́ Allahumma fashhad ani qad balagtu níjọ hajjatul níjọ kí gbogbo ọ̀gọ̀rọ̀ tó pọ̀ láyé tí ó pàdé èrò tó tó bẹ́ẹ̀ mọ́ tó ìpadà sọ́dọ̀ ọ̀rọ̀. Wọ́n pàtó parí tó bá wọn sọ̀rọ̀ ọlọ́run tẹ́ ní Allahumma ọlọ́run jẹ́rìí mi pé mo ni? liyakuna rasulu shahidan aleikum anabi ó jẹ́rìí tí ó jẹ́rìí pé mo jíṣẹ́ fún ẹ wọ́n sì tẹ̀lé mi wọ́tàkùn. wọ́tàkùnù ṣùhádà àádọ́nà. àwa náà wàá jẹ́rìí lórí gbogbo àwọn èèyàn tó kù àwọn àlùmọ̀ tó ṣáájú wa àwa là á jẹ́rìí wọn lé wọn lórí lórí àwọn àmẹ́mí wọn pé yahudi ìrọ̀lẹ̀ ń pa musa jẹ́rìí ó jíṣẹ́ fún yín torí pé àwa kà nínú tírà tiwa. ànábì wa sọ pé musa láàmú tẹ́ ẹ̀dá láàmú ẹ gbàgbé ká sọ létí odò ńjọ ni àbẹ́ ẹ̀ka sọ rẹ̀ bá ká sọ rẹ ọba dára ò ní fẹjọ́ rẹ̀ sùn ó yín fún wa ó ní wàlá kalẹ̀ bí iná ò musa ọ ó ní ẹ ní yín la bí musa la ní ká létí odò. wọ́n ní ó ti lé jẹ́ gbogbo bàbá bá fẹ́ wẹ̀ ìwọlẹ̀ ìfẹ́ fẹ́ wù ọ wà lọ kásọ̀ rẹ sẹ́gbẹ̀ẹ́ ibì a jẹ́ pé ó lárùn kan láàrin wọ́n kásọ̀ rẹ̀. ìyẹn ni pé a jẹ́rìí lórí àwọn ìjọ Ayuba a jẹ́rìí lórí àwọn ìjọ Yunusa a jẹ́rìí lórí àwọn ìjọ Haruna gbogbo wọn báwọn ànábì ọlọ́run jíṣẹ́ fàyín kàdàbùkà àkọ́dínkù bíbá rúṣúrú mìíràn. ọlọ́run wa sọ fún wa pé tọ́ba ń lórí tọ́ba wa nígbà tán pè é nírọ́ ó jẹ́ wa wípé ẹ̀yin náà pọ̀ mú ẹ̀sẹ̀ nìsá níjọ́ tí ànábì sallallahu alaihi wasallam tó ń sọ fún Ubayya Abu Ubayya bin Ka'b Ubayya bin Ka'b min ìdá hátìbù áwùkù tábìlì wáyé nínú àwọn tí wọ́n máa ń dọ́kúmẹ́ntì alukurani fún anabi wa Muhammad ó lè jẹ́ nítorí ọkùnrin kan dáadáa anabi wa pé Ubayya ńjọ́ kan àwọn yẹn ní ìwáyà kan yẹn tó di méjì inú àti ó bẹ́ẹ̀ ó nílẹ̀ Ubayya ka kurani fún mi. Ah! Ubayya wa rò pé kẹ́yìn fa akra àlẹ́ kẹ́lẹ́ kurani wà á lè kà ó zè ń ti wá ka kùránì fún ìrẹ tó jẹ́ pé ìrẹ ló ń sọ kùránì fún ànábì ni èmi náà máa fẹ́ kí n gbọ́ lọ́dọ̀ ẹlòmíì ni ẹ ká fún mi ẹ ká kò báyà bá gbé ní máa ń kà lọ ní máa ń kà lọ nígbà tí ó ń dénú súrọ́tì nìsá. Àtẹ́yìn fa ìlà jí náà ní kúlì ọmọdé ń bí ṣẹ̀yí ni wọ̀jí lábíkà àlà ó bá bẹ̀rẹ̀ ayà yẹn nípa kẹ́yìpà bóun ni ó ṣe rí ìgbà jí iná nígbà tí wọ́n bá dé nínú àlùkìyámà. táwọn mú ẹlẹ́rìí wá núù wá jẹ́rìí lórí gbogbo àwọn tó parun yìí tó jíjà bó jíjẹ núù ni mo jíjẹ húnù wá jẹ́rìí mo jíjẹ sọ́ọ̀lì mo jíjẹ ṣùáìbù mo jíjẹ ọ̀yà sùlẹ̀mán mo jíjẹ àwọn yóò máa jí sẹ́lú ó máa jẹ́ lórí kíni àlè ó máa wá. wàjínà bíkà àlá. ìrẹ́ nìkan ìrẹ́ tó dé kẹ́yìn tí ò sojú rẹ̀ wọ́n wà ní wá jẹ́rìí lórí gbogbo wọn ànábì kan ẹkún ni. àwọn tí ìbá lóòótọ́ lẹ sọ fún mi ń bá wọn. bóòlù sẹ́wọ̀n ni mo fẹ́ bóòlù ni mo ti fẹ́ jẹ́rìí wọn. ìgbà tí kò bá yà kàdé rẹ̀ ànábì ní ó tó bá ó tó bá láti mọ́tò mọ́tò fi lè kó wọn. láti mọ̀ wípé iṣẹ́ yẹn ẹlẹ́rìí jẹ́ àwa kan gbàwẹ̀ àwọn kan ò ni wọn ò gbà wọn ò ní lè sọ fọ́ba adẹ́gbà wípé àwọn ò gbà àbápa àwọn ò gbọ́ àmì ò gbọ́ torí yọ́tà lọ ń kírun ẹ̀gbẹ́ rẹ̀ la gbà kọjá ojú wa báyìí ló fi ń mú mi tó kò ní sẹ́rì àwíjàre ò sí fọ́mọ nìyẹn lọ́la kìyàmà àwa là á jẹ́rìí lórí ara wa ọba dada wa ni àlùmọ̀ yìí yóò jẹ́ ní orí gbogbo àlùmọ̀ tó sáájú. Ìyàkúnlá rọ́súlù ṣahídà ní àlẹ́ ikọ̀ wàtàkùnú ṣùhàdá ara nìyà. Fàákì Mùsọ́lá. Fàákì Mùsọ́lá tàwa ààbò zàkà tàwa àtàkìmù bíláhi wà máwùlá kan. Fàákì Mùsọ́lá tó bá rí bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé ilẹ̀ ẹ̀ lórí àwọn èèyàn sánàbí yóò jẹ́rìí yín ẹ tètè yá múra pa akíwù sọlá ẹ tètè jẹ́rù yín ó pọ̀ kẹ́fìlẹ̀ rẹ̀ jẹ́ torí ẹni tí ó jẹ́rìí ẹni tí ó dasọ fún ni tọrọ ẹ̀ láàkọ́kọ́ wò pa akíwù sọlá ẹ yá tètè máa gbẹ̀rù ojú ẹjọ́ ó pọ̀ kọ́lọ́ òfin lè sàánú yín ẹni tí ó là tó lè jẹ́ iye yẹn pé alágbádá àdìjọ máa ń ṣe ni ẹni tí ò ṣe ò lè sọ fún yàn pé àdìjọ ń ṣe ó yà ẹ̀yìn ká Kùránì kò mọ Kùránì ká tí wọ́n á ní kúrì rẹ̀ yóò fi àgbàgbà àwọn èèyàn máa ń kà yóò kàn ní mo gbọ́ páwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ ni. tẹ̀tẹ̀ ní tí máa máa ń kírun òun yóò lè sọ pé mo máa ń kírun kódà lágbájá àbíjọ máa ń kí ni. tó fi ní dátẹ́sì múra ó tẹ́nu wọn ò fi tọ́rọ̀ tí wọ́n fi pè wá jẹ́rìí níjọ́ náà ẹgbẹ́ ọkàn rẹ̀ bá balẹ̀ àkíláàrọ̀ pé orí yóò tẹ̀wọ̀ ọ̀daràn jáde ọjọ́ ọ̀ràn náà yóò tún mú wa ẹni rẹ ni ó jẹ́rìí pé à ah, lábájá èèyàn rí ni. fa tàbí lè ni pé fa akímo sọ̀lá ẹ máa dúró ẹ sì máa yọ tẹ́ ẹ bá ti mú ìwọ wá ẹ máa yọ ìwọ tàwọn èèyàn bẹ̀ èèyàn kan ò ní kí n ẹ̀ méjèèjì máa ń tẹ̀lé ra wọn ni. júùsù ńlá yẹn tàjàǹzà ìbéjì tí wọ́n yí ara wọn ni wọ́n. Téèyàn kan bá ń kírun tó bá láhùn kò sí kírun ọlọ́mọ ṣe wá láhùn ló wá bùkún wa tá a lè ṣètọrẹ rẹ̀. Gbogbo owó tọ́ba fún wa ọwọ́ wa ni ó kó síbẹ̀ mọ́ kó sórí ọkàn wa. Sọ́dà tí ó rọrùn fún wa láti lè dálẹ̀ lẹ̀ pé mo wá. Ẹ̀tọ́ bá lórí ọkàn yẹn, ah, ah owó yìí ni wàá fi lẹ́lẹ̀, ah, wàhálà owó ìpọ̀, wàhálà owó ìpọ̀, àmọ́ náà ó jẹ, bẹ̀ bá ti wà lọ́wọ́ èèyàn ò ní rí o tó rọwọ́ ló bá a ti mo sọ̀lá wà á tún ẹ má wa béèrè ẹ wọn ni. gbogbo mi tọ́ ma dábàá àwọn ti ń sọ̀rọ̀ zàká wà á ẹ lọ fún wọn. wa béèrè táyà bá wá fún wọn wọ́n wà bí wọ́n máa lọ béèrè lọ́wọ́ èèyàn ẹ̀ yọ a fẹ́ gba <laughs> àìsí rí yẹn ṣe òun ló pa àwùjọ wa bó ṣe rí nígbà táwọn àfa wa dá zaka and sọdakọ foundation kalẹ̀ Ah, òrùpa àti bọ́nú ayé pé kò ní sẹ́ni tí ó máa tọrọ kiri tẹ́kìrù sanjọ́ mi báyìí tẹ́yà kọ́kọ́ bì í mú pé aláàfáà ẹ̀rọ ọmọ mi kò sí tí ó jẹ lónìí. ẹlòmíì torí five thousand lọ́mọ fi kú mọ́ lọ́wọ́ tó rọ píríṣẹ̀ sẹ́fẹ́ five thousand naira tẹ́bá lọ sí ìjọba rò pé à kílẹ̀ bá káàkiri náà ló ti dín lásán lásán wọ́n ní oògùn tó kọ fún mi ní òwò rírà ní ẹ̀dá kan lẹ́jẹ̀ wá gbẹ láàárọ̀ ọmọ àgbà tí ò ní bàbá ní à bàbá rẹ̀ gan-an ó là jẹun alẹ́ àná sùn tẹ́bá lọ sí ìjọba rẹ̀ rìnrìn o tẹ́bá lóbìnrin tí máa ń sáná ní ọkọ ti pa fóònù ni àgbà tí ò bá sí olùkọ́ kí ló fẹ́ ṣe àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí ò yẹ kí wọ́n ṣe torí àìrẹ́mi tí ó sọ̀pọ̀tì wọn ni tí zaka and sọdakọ foundation bá tó bá ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe wọ́n máa dá owó yẹn jọ àwọn zaka and sọdakọ foundation committee àni wọ́n máa gbà á tọ́ba ti wá gbà á lọ́mọ fún wọn tọ́ba ti kó sọ́dọ̀ wọn àwọn ni wọ́n là kalẹ̀ wọ́n wàá hópin rẹ̀ kalẹ̀ àwọn aláìní àwọn akẹ́kọ̀ọ́ àwọn aláàárẹ̀ àwọn arìnrìn àjò àwọn tó fẹ́ fẹ́yàwó ó yá <laughs> ẹ wo ẹ wo ṣẹlẹ̀ Islam àwọn tó fẹ́ẹ́ kí ni ó fẹ́ẹ́ fẹ́ yàwó ó fẹ́ẹ́ fẹ́ yàwó àmọ́ parí òka ó yá ẹ mobilize ẹ bí Saudi Arabia ṣe máa ń ṣe Saudi Arabia ní pọ́kẹ̀tì kan ìjọ tó bá rí pọ́nmọ Saudi Arabia fẹ́ fẹ́ ọmọ Saudi Arabia ó lóun lòun ó ṣe kí ni òun lòun tà wá láàánáwó rẹ̀ láti fi káwọn ọ̀dọ́ ẹ sá máa ṣe zìnà so ìyẹn wà ń tá a bá ti wá rí wíńdò yẹn tá a ti rí sí kí lẹ́nu fáwọn yóò ṣe àwọn yóò lọ fẹ́ nu ọ̀nà lẹ́kùn nígbà tí a bá ti sí wíńdò lẹ́lẹ̀ táwọn yóò ti náwó gba nǹkan ó lọ fọ́ lẹ́kùn náà tí wọ́n bá fọ́ lẹ́kùn sí ọ̀dọ́ tí ò ríṣẹ́ alẹ́ ẹ̀mpáwà rẹ̀ náà ọlọ́ba àṣàlékún dáadáa bàbá tí mo sọ́ba alájọ ya wọ ìlú tó ṣe ọṣẹ gbogbo wíńdò yẹn bàbá ní gbogbo wíńdò yẹn lóní ṣàgbọ́ àwọn yẹn ti jẹ́rìí gbogbo wíńdò yẹn lóní máa ìnáwó rẹ̀ yóò wá ṣí kalẹ̀ ìjọ tẹ́ ẹ bá wá bàbá ò ní a kò sówó ọmọ skul lẹ̀ mọ́ owó operation ló wà a sì lè ní kó ṣàìsàn a sì lè náwó tí wọ́n fún yín àti nàtàn ni. àwọn èèyàn sì ń gbowó sùkúù lọ́wọ́ bì sí i bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀kọ́ wọ́n níbẹ̀ kò mẹ́lẹ́rìí wá nù o àwọn èèyàn ń gbowó sùkúù lọ́wọ́ báyìí pé eléyìí ẹ rántí ìparí sùkúù. kódà wọ́n. wọ́n ń gbowó títún náà lọ́wọ́ báyìí tó bá ti lè kọ̀wé látà ìṣiṣẹ́ lórí ẹ̀ta qualify owó dá ò sì dúró owó ọba akẹ́kọ̀ọ́ sì dúró ó kan arúgbó tí ń gbowó má bínú má bàbá ní sálárì kò tó ní pè sálárì tí pẹ́ẹ́n owó mọ́tìkìnì má ti mú. ó ta àtàbá lọ rọ èèyàn bíi mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ kílẹ̀ rò pé yóò tẹ̀lẹ̀. kò lè tí wà lánàá tó tó fẹ́ ṣe nìyẹn ló fi ní wà á tún zaka ẹ yọ zaka ẹ fọ ẹ fi zaka yín sí appropriate place ẹ jáwọ èèyàn ó bá ẹ manage rẹ̀ abẹ́ ọlá àkóṣe rọrùn fún wa o wọ́n ń pe àwọn kan ní oasis ńìlọrin kí mo pe oasis ńlọrin ọlọ́run tó rẹ̀ wá gbogbo tí máa ń bá wa fínra kó fún wa lálàáfíà ara wa kò sí ọpẹ́rẹ́tà tá ilé ṣe tẹ́ báyìí kọ lẹ́tà tí oasis yóò ní gbé àti tí ẹ̀ bá bọ́ sí táìmù lóyà kù àwọn fúnra wọn ní dókítọ̀ àwọn fúnra wọn wọn gan ní dókítọ̀ tó dókítọ̀ ló pọ̀ jù nù wọn tọ́ba bá sọ pẹ́sẹ̀ kàtà bá ti lé kọ́lẹ́tà sí kánẹ́ẹ̀lì yẹn tọ́ba rí pé kì í sọ́dọ̀ àwọn àbáwọn ọ̀rẹ́ni tó lè ṣe wọ́n bá ń gbé wọn ò lówó mi sọfí mobilize ẹwọ zakari ní general àwọn mi náà ọlọ́ọ̀bá san ọmọ ìyàwó tó bá bá dó tó fẹ́ sàárà tó lè yọ ó lè náà síbẹ̀ náà torí àwọn ní general hospital síbẹ̀ níṣẹ́ lọ́mọ ṣe ya láti ṣe tó ní gbalada lórí fún wọn ní bí hundred thousand gbogbo ládá tí màá ti ẹ̀rí ń bẹ̀ tó ti yé àwọn ọmọ ń káàkiri wọ́ọ̀dù táwọn dókítà ọ̀bẹ àti nọ́ọ̀sì rẹ̀ ló bá ṣe dáadáa tẹ́yìn ò bá ti rówó san wọ́n á bẹ́ẹ̀ padà sí channel kí lọ kọ lẹ́tà sí wẹ́tíà kọ́mítì. àwọn èèyàn ń ṣiṣẹ́ májàrú báwọn èèyàn ṣiṣẹ́ táyọ̀ lọ́gbẹ́ mùsùlùmí ìfẹ́ sàánú mùsùlùmí rẹ̀ jòkó lẹ̀ ní wọn àbọ̀ ńlẹ̀ rí. a mọ ojú yẹn lè tètè má kárí olóòkú tàbí bàbá ni kò ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ wọ̀ lọ́yọ̀ lọ́ba sanwó-ẹlẹ́sàn lórí àwọn èèyàn ń ṣiṣẹ́ látara owó kí wà á tu zàká ẹ fáwọn èèyàn zàká. wà á tẹ́sí mu billahi wà á kọ̀ọ̀lẹ́kùn. wà á tẹ́sí mu. lákún táàbá wa mọ́ lákàkiri yóò kàmá wò pé mo ní kú wa mọ̀ ò lákún ọlọ́run la lárànṣe ọlọ́run dúró láì lárànṣe rẹ̀ tó ti àti lárànṣe rẹ̀ òṣòro àti gbàgbọ́ gẹ́gẹ́ ní